الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين إنني وش رمضان نرغم يومي بغلوة 39 iṣẹ́ kẹfà ilé olólùmẹ́gbèjì ní ọdọ́ 2018 miladiya ràtúwà aṣáni pé ayaika àti ọ̀nà lẹ́tàkómi wákàrẹ̀bọ́wá kàmánìkè lèyàn yọ mẹ́ni ayalẹ́gàdàkọ́ alójúun sọ́rọ̀tù nìta sọ́rọ̀tù nìta aya 114 لا خير fi kẹfìrì أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما لا خير في كثير من نجواهم ujile ujeju kamona achi nitini kamona achi uluka kamona achi alheri don illa man amara bi sadaqa wulkiki oja du kamona aruji kuma kala wala ma kuma tisereka أو معروف أبقى كيني ما شموي كون وجوانيجو أو إصلاح بين الناس أبقى كيني إنو ويامون إمورو تدعو دا ويامون إمورو شكولو لدى وجيشي amụ shamone shikolo lada ya wuji gishi sadaka shikolo amu ruji hoja bakini miti ni kumesha bekolu heri يقول الله تبارك وتعالى ينهي والعصر إن الإنسان الذي خسر ينهي هو بوغوكو يبا وبدو أمونه ما ديو ولكيكي أبوك ما دي إيمان ما شكولا فيه وتواصوا بالحق وتواصوا بالصبر ما دي بي وجي أولا كوكايكا ما دي بي وجي أكوليشي so ila dunga kini shan ŋɔla mɛ kume tsokɔkpa manyi be du ŋɔla mɛ kume tsakuli ide hujɔmɛ ide hujɔmɛ bɛ kudzɔmɛ mu dojɔ afiri hujɔ do ke mu da mu dojɔ ɛdɛ holo hujɔ yi hã nyi nyatsi abe ku hujɔ ŋi kpabiɛ aliheri dɔnu oluka do ke mu oluka ɛdɛ holo oluka ŋi kpabiɛ oluka kanya nyatsi aliheri dɔnu na obilɛgɛ tsi na mi hadith ka sariya ŋɔ na lɛ hadith dabɛnɛ kakini buka nabi sallallahu alaihi wasallam akola akini inoli imi ki magbija joji jun dabene ki ene ki kirimi ki ngagbade amune ngoru ene kirimi ngoya utudu kije kola kidagbade nkoya ukile gudu abeka kini uh, amado egba kumedukugu imi kero mole ami imi metalele hadithu ki jamaa agbawa يعني أمي بخاري مسلم ابن ماجة أبودك أمي أصحاب السنن سوى ابن ماجة ابن ماجة كتما ديها بيكي بحديث كديوة ما دال أبونا نام بحديث كديوة النبي صلى الله عليه وسلم يشيكا وايف حديث أم الدرداء كي باكوكو أبو الدرداء يعني ألا أخبركم بأفضل من درجة الصلاة والصيام والصدقة ويوم من أنك ندرجة تولي أنك ندرجة تعليجي أنك ندرجة صدقة لي bayani bala kan wa anibi anibi ni islahu zatil bayin zatil bayin ka agbade me kini ke yo ku korte ba won yin yo ni de ja wa an yo ba to wo me ja ti sadaka pali ji me ja ji ni ta to agbade me ma korte ko lo ibada le me ni ka ti ale ji ko ja tin o fa sadu zatil bayin shon ka agbade me mi ni ya ko larin yau dabi ne ko kuma alilu yi la abu dawuda gba tirmidhi gba tirmidhi ne hasan sahih hadisi memele gbiti gbiti unga hadisi lele ungishi ya ba ki tirmidhi ka to obile rudu allah tabaraka wa ta'ala ni wa man yaf'al dhalika ibtigha'a mardati allah ene eh abagagini sadaka yace in mun tudo Allah da wajo alkal kan aljanna fa sufa nuzihi ajran azima wala da wuce una dunne ne lai ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا ومن يشاكك الرسول أن يدوكها نبي جوا نبي كاكيني أول ما أتشوهي ويا تشالي جيدي وي anibi mudun walu ma gwane ta ma salama we ku wali je diwe nibi kan walu ma cha lola ikan walu ma cha weri we ya ye cha li je diwe aliku abaka kini sunna ku ma che ye cha li je diwe abaka ku wa alka gwala wa nibi mudun wa we ye wali je diwe ọgbọ́dún ẹ̀wọ̀n idú ṣe ń kẹ̀ idú ṣalẹ̀ jẹ́ ẹ̀dọ̀ ẹbá àbẹ̀ká níbi ìrìnàjò ẹ̀wọ̀n yìí bẹ̀kẹ́ hadita níbi ma gba ẹgbọ́ alùkùnmá yàfẹ́ dẹ́ alùkùnmá lódú dẹ́ alùkùnmá jùjẹun dẹ́ alùkùnmá lulẹ̀ dẹ́ dákú ẹ̀ka kí ni òun gbà ní ẹ̀yìn wà jà níbi abẹ́kẹ́ ẹ̀yìn wà jẹ́ nẹ́kì jù ṣà níbi rẹ̀ mìbá di kìmá tọ̀pá àmà àbàpá bí èyí ìrùn òǹkàmí sàábà níbi sallallahu alaihi wasallam àmì sàábà níbi sallallahu alaihi wasallam máa dìní ṣe alẹ́jì sókè máa dìní ṣe alẹ́jẹ́ lọ́la máa dìní ṣe alẹ́jẹ́ lọ́la àmà àwọn akàwà òbí àdẹ̀bá amẹ́rin tẹ́ sọ amẹ́mú ojújújú yìí àmúgbájì àdínì sákàdínì àpéjì wọn awere gire agomónú àdébìkà kó máa ṣe awere àbàpá ṣẹ́gun mẹ́dẹ́wọ́rẹ́ awere àmà àbàpá amejore agumunu nga nibi dawa kakini mashauri ya dini islam ayuri na gugun owo ne gbai turu qur'ani ni inna salata kanat ala almu'minina kitaban mawquta owo ma egbe udate me mache gbalege ni wonyo motawiri abakwa ina gugun manike shauri nga limudu iyo yodo jopo manike shauri

ẹ̀wà lẹ́màṣà rẹ̀ yìí ayọ̀rẹ́ lè gbẹ́gbà lẹ́dù bẹ̀ká rẹ̀ lẹ́kì lọ́kọ̀ bọ̀bọ̀rọ̀mù bẹ̀záwọ̀ra ẹni kì sí bẹ̀záwọ̀ra máṣà ẹnẹ́kì lọ́kọ̀ mọ̀mọ́mẹ́ ayọ̀rẹ́ òmọ̀mọ́dá tọ́ ẹgbọ̀rọ̀ká discrimination islam tí kuma gini ene ka chukwe ginoko mamame tako ko nku bagi chukwe ginoko mamame tako koko awere wi na lugbe du teka mo na ma pere wu kaki wu jenga abo ana nchi ema me yuje ni ene ku me da awere wu te gboro kai achika gini ohun ingo chichi gbele tene ka me acha ero ne ba wa yare bezaura yo ge chai wu me cha ero ne ba wa ene ku me ja doji no ka ke abe ji ele wàá jàgà máa ti ẹni kéjì ẹlẹ́ àtọ́gbẹ̀ lábẹ́ ẹlẹ́jì bẹ̀záwùrá yẹ́lẹ́ ṣàgó bẹ́ẹ̀lẹ̀ tákàmá yájàdó ẹ̀ẹ́lẹ̀ bẹ̀záwùrá ẹ̀ ọ̀gẹ̀ ṣáyé àbíkú má yẹ oní ṣẹpọ̀ ní àwọn májọba yọ báwọn ìjọba lárúbà rẹ̀ ẹ̀bọ̀dọ́mọ ibi mamdatiyan ẹ̀bọ̀dọ́mọ idé yẹ̀rù mamkókọ dáríyàn ọgẹ́lẹ́yìn déhùn àwọn májọba òjò ní wọ́n ní ìmọ̀nà ọmọ ẹni kẹ́dẹ́ ìgbẹ̀lẹ́gẹ̀ ti yẹ́lẹ́ṣẹ̀gbà wáyọ̀ ene dawga ene dawga wiri ene dago gute awga wiri ha wiri ne gbadu e gbadu ma deki dori awiri iya nalu ka ki amune ma jo alu ka ba deki na wiri da chidin kawe de oko ki ano ya ata ki ano ya ene jali meji amune ene melu maru ji ma ri dori ti ba lele se kimu di wa ma amune ma tara ma ke yehu ko takawiri kwekon gami sahaba nabi sallallahu alaihi wasallam ba o ne lulo ya wa enyi ni tunke mi de leke mota ne ala rama di gulu lulo ogun ya ba je yelo ngani yo magwa mi kama do fatima e che ru ku ngane ten ku ba expect ya gini ten ku mi no go account ba onu cha ite o ma da ti oko omi ma ne na to ko ne ne wene ku ne ga mola ne ki dal tana ba inni ki ba gege imam da mo ni ba wati ne ke dugi da lola ko shiri ke de bata ne ke biski ke molo ne kishi to da mu du ta ke da gbada bi el ga yon fa be me akuma ci ya dina ba fa ala ga de de o ka ka na ci da ka e gba o yele je ko ne ya ki o nga no ya ba ọmọ ne kele ya ki o nga no ya oye wa ki wa ki o nga no ya yi kẹ̀yàwó máa ọmọ ẹnẹ́kìṣe ẹnẹ̀kì àti ẹnẹ̀kì ẹgbẹ̀ olùkẹ́lẹ̀ṣe inú hàyìn àti ẹ̀ṣẹ́ màmẹ́ àtàbìṣẹ́ màmẹ́ ẹgbàkìṣẹ́ yọ́kíyàkẹ́ àtàwọn ẹ̀yàkì àwọ̀ àwọ̀ bókì àti ní mẹ́ra púpọ̀ má kí á yọ ọmọdógilẹ̀ wá kí àtà ọmọdógilẹ̀ wá óbì inú bí kí adọ́wọ̀ tákí agúwà yẹlẹ̀ máa dọ́ àkọ́ àlọ́tọ́nà rẹ̀ ẹgbọ́ ọ̀rẹ́ àkúngáwọ̀ ẹgbọ́ ọkọ́bìnrin jà ń kà ẹ̀yà gwa obi egide ebe a atakụmadobi ihu dobe ịlọda gbanye e ụghadobi ịlọda tako ngige ka igbo obi ekele anyị nwa amụghị kwa amụma ya iwe pito ome ndị abanagide ya alụle ọma igbere ọma mịa amụghị kwa amụma ya ọ na ọtọ na ịga mma obi lanyi gba osinwomi ka osinwomi keji ma lanyi ma mụdọ ama ibi na ma bi sokele ma imana meji ta koro bi ko amama yewu ma yu ime obi leji atunga me ime dunga be ume akito ma ole ne gode gide ile ame kakini ma ne me bi nesti ni kada go sha re do ele ela ela ki bidi ajo ma yo mai e un kama nto acha baba kwa oto we kun abio ya ba ye abogun ma ngodo ya we ne ma ọjọ́ ọkùn máa ṣe ayọrọ yẹ́lẹ̀ máa kọ́ ìbí yọ abáyọ̀ yìí yàjọ fẹ́lẹ̀ máa ṣe gbùbì àmúnẹ kò pàbí ẹyọ bẹ́lẹ̀ mẹ́jì àtàgbàjì adìdì máa yé yé wájú ṣe lílẹ̀ ta máa dó yé lẹ gbogbo máa wọ́n kò yí máa yà mẹ́rin ẹyẹ òkò yí mẹ́ táwọn máa yá kúkú tẹ́jà ní ọmọdébìlá yá yá ìmájàkàṣe àdínì dán olùbìlà agbúkò mẹ́jọ ọjọ́ arẹun ìyàdíkì ní òkèèkè ní òkèèkè ní òkèèkè ẹ̀wùdẹ̀ àríyáwù ṣe káàmùdẹ̀ kí ilé kúmà jẹ́ yẹ́ kúmà màkẹ́ lùkò islam tí nà bá náà ìgbàgbélé bá ṣe ẹ̀rọ olùbìlà onínàgàgígọ imúkùmà àgọ́gọ́ òbẹ́kọ̀ máa ṣìwọ̀lé màkùmà dá sí àtápà tá

jẹ́wọ́gá gíní òṣèwẹ́ kí ìjù ṣe àníbì wọn bá òkọ̀lá rẹ kí ìjù kọ̀lá níbì wọn àfẹ́ẹ̀kẹ́ ní kí ìjà fà níbì wọn ọ̀rọ̀ẹ̀kẹ́ ti kí ìjọ wà níbì wọn òṣèwẹ́ àrídà ní àníbì mìbáàdì má tẹ̀bẹ̀yẹ̀nà lọ́wọ́lọ́wọ́dà òbíkùtọ́nà lìgá ṣẹ̀dẹ́wẹ̀ wọ̀yẹ̀tẹ́bì àrẹ́rà sàbílì mìíní tákẹ̀jì ní ilẹ̀ bọ́ pa òmúnẹ̀ kì máa ṣọ̀pa ìyá àmà bàpà ìgbélé àmì sàhábà níbì níbà tẹ̀lúwálìhìmọ̀ àtàwọ́là ó kùnmẹ̀kú yúrù lọ́wọ́ ihe ala ije edo mekpuyuru la ebe a omole na adụ alụ gị enyi ile ụwa chelụla omeme na acha alụ gị ihe a nebi mami a nebi du ma ihe bụ akịcha egbeji tụrụ ala enyi ni abajo emisi na duwa iji ọga mụ na adụgo ma adịghị ba gị ịtọ gị ya ihe a nebi si tụ ihe ịtọ ụwa dị mụ taka wọn mú ẹlẹ́dù wẹ́kẹ̀ ẹ̀yà níbi wọn amẹ́dù dé pàwọn jahannama wọ̀sá at masira adàbìtú ẹnẹ́kùnmọ́dún pé irúnà jahannama bá adàbìtú òbí ẹnẹ́ tàbálẹ̀ إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك, ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن الله أشل الله لا يغفر يا دبانو أن يشرك به كما دينه ظلمون ويغفر ما دون ذلك لمن يشاء يمدا دوبا اولي بيكي مانياني ايه اولي بيكي مانياني يلني با تو يا دوبا اولي بيكي مانياني يلني يشبوني با ان الله شينيكي دوبا لمن يشاء غنك رويلو ومن يشرك بالله ان دو كيمو دو ما يوجو لبا كيمو دغو كوجو فقد ضل ضلالا بعيدا ẹnẹlẹ ìmúlá ìláyé òdìlé láyé bá ti láyé ju gidi ńlá náà bẹ ìdá ìláyé يدعون من دونه إلا إناثا يدعون إلا شيطانا مريدا لعنه الله لعنه الله وقال وقال لأتخذن من عبادك نصيبا مفروضا تو الله تبارك وتعالى إن يدعون من دونه يوم كامون أره

àmì múmìnì àmá tẹ́nìnì àmá gbìṣẹ́ òkè àrùlòmí ní àgbégidẹ̀ ẹgbàdú kí gbé ẹni tọwá kẹrẹ bú má bá ma tẹ́nìnì kàkí ní òbó yí à máa mẹ́ni tọ màmúdú màmígbìmúdú ẹlẹ́kìsí múmìnì adọ́jọ́ yóò máa mígbìmúdú akẹrẹ bí èhò jálè gbókàmí múmìnì àbẹ́kì bọ̀bọ̀jọ́ àbẹ́kì dọ́mọlẹ̀ máa tẹ́nìkì wáyé tó abeki mu nkwa ma juru ni ene gobi owo yo mo ma mejuma ama ya ma o mejuma sheik ma wala ma mejuma isu eno gene ere ne e a shi baba be no gene ere na eku odo me egubi bile wudi e che no ne ora ti mi agbo mo de e ora ti o e. e, e, na oga ne ona o ma di mi o la bi o to babe mi ha okay babe o de mi

ẹ̀bọ́ òkúchẹ́kọ̀ ẹ̀bọ̀ bọ̀gẹ̀ náà máa pàá ti dé ọlọ́hàkùbọ̀rọ̀ bí ká mẹ́ máa dé mi ká mẹ́lẹ̀ ọkà máa yìí alẹ́ yìí a máa márùn ká máa ní kí lè dàbí tọ́mọ́ ká máa wọ́n ní kí wọ́n kọ̀lá gábẹ̀lẹ́gẹ̀ ṣùgbọ́n ní jẹun ká mẹ́ yé mi ká mẹ́ àwọn yóò jẹun kẹ́dọ́jú ọ̀nà a dẹ́gbẹ̀dẹ̀ ká máa abẹ́gùsí kúbi náà ẹ̀hẹ́ olú ni a bá yọ ìkíṣọ́lọ̀ bọ́ọ̀lù ìmáàmù nẹ̀kú ìṣe ta ìmáàmù na ọlọ́lá gbé lẹ́yìn ẹ̀láàmù náà bá yẹ kí tí ọ̀wọ̀ rẹ̀ ló wẹ́yà ajá ajá ẹ̀jẹ̀ kọ́ wẹ́yà ọmọ àjọmọ̀ ẹ̀jẹ̀ tó rò tákẹ́ nígbìrẹ̀ ohun ààbò yàná ara bẹ́lẹ̀ yàná rùmá tó abúlé bacine kujeŋu yo yona bacine kaŋu innal abrara lafi naim maji hu yoma big madatu yalile e urangama de jomo to innal fujara lafi jahim tabe ku ma tamena dure ama je una jahim na ma joga dai automatically ne gide una jahim to ne gide hu aljanna ura e yuma de because uwe maba ije jiji rola matabale yegide iti ọ̀rọ̀ ojú ọ̀pá rẹ̀ dánú ihò yìí ewu kùmà dọ́kì bàrẹ̀ sẹ́fì rẹ̀ abúkùmà ṣe bíìsì yọ abẹ́yìn ìjà àjòrà ẹ̀mà kùmà nìgbà kùmà ó dùn ní àmì èkè jù gbìtẹ̀rẹ̀ kà abẹ́kùmà dé ọ̀jẹ̀ egúlẹ̀ kùmà dúmà ẹ̀bẹ́ egúlẹ̀ ibà abẹ́kùmà di imani òrànàmàjọmájẹ abẹ́kùmà máa di imani kọjọ́ kí a ti iṣẹ́ bọ́n àmàdójíhun pàádùn ọjọ́ àmàdójíhun tákàmà kúbà àmà ihe a na otitala ọmọghị ihe ma jụ adabaga ma a ka ha jụrụ na emi abụle na ararị ma oji abụle na kwada ikwu wee agba onye ma wee dọga wee dọga egbo ẹ̀nà níbi ẹ̀rẹ̀ àìkọ́

amaghị lati nwa anyị ebe amam enwe enwụbịalụ adịghị anyị jalụ nagede ụbịala nwụ chenke anyị jalụ ọgacha ẹgbàmí má lè yé lè mú kú ó nínú ìmúkú yí ẹ̀wẹ̀ àdúbí arúkọ yẹ́lẹ̀ ẹ̀wẹ̀ yẹ́lẹ̀

ó dí ìgbé ogun máa dùn yálùkà fún máa rẹ̀ àmá aláwọ̀ e ni ebìlì bá ohun máa rẹ̀ tàbí jẹun wẹ́dú kẹ̀yìn àjìbẹ́nu kẹ̀yìn àdọ̀dà ìbẹ́kù kìdẹ́ eré ṣẹun kẹ̀dẹ́ àbókù máa dọ̀gẹ̀ ṣapá abẹ́gbé rẹ̀ ya ọ̀rùn dùré ebìlì yányá chánà lẹ́nu ebìlì yányá chánà lẹ́nu ọ̀gá ìdí ẹ̀nẹ́ tọ́lá ẹni ọ̀gá wẹ́dẹ́ jẹ́ pẹ̀wọ́lẹ́ samda kini ungeja ke ogelele do ogelele do mon illa ma Allah lana en ke kere ba ma be ke ko ko do o e ma e do ko ala be ibili ke ada yumele to ba mo ne ba imo lu ege ya mo ne tiyo to de ibili a chupo yoyo ibili go be so re da do inna kayda shaytani kana da'ifa ibili chene ibu wa mamda mu ne ba ju je lu kẹsí ni ṣùgbọ́n ó dákẹ́ yà sí ni rúlé rẹ̀ tó dáàlà mẹ́un kàmọ́ na ààrẹ ibá wà ìyẹ̀dẹ̀ únà ìlà ṣe ìtọ́nà mẹ́rìdà ìbílí ìhàmọ́ na ààrẹ oyin dábẹ́nẹ̀ kàkí ni ẹgbùn múnẹ̀ kàmọ́ ààrẹ iná bókù máa wọ gbòdì máa kọlàbà máa ọ̀là kàmọ́ òdì máa yá lóde máa mọ́ ìlú ma ó dàbí yàgbà kọ́ ànàmì àjẹ́wáyé báà

na dawo yi bukma yi ba wani da yi ba ni ala ekini kola kini wu egwa we na ba ni we ola le e o ba ko we gbere ya se ko gba ke elugu udi ni akola bi bibi taka bo bule ya hi me ni la la le ke ene ki ne mi le o ya o che ko ma ja bu boji ma ja ne jo ti ya ne jo ma akpa m ihe anyị ga edogba nwe ede abaghị oye ọmara na meja na ya ga ede etinye atakwa anyị onwe ya ya ole oye agbiti akụ ewa ebe a ka nye ka mechuo ebe ahụ na a na-eji eme iji ga-eji iyi a na-eji ogogo ga kacha na te na ìrìnlẹ̀ jẹ́ ìyálẹ̀ rẹ̀ wọ́dẹ́gù yóò na lè dábò àjẹ̀kùn alìgì fọ́wọ́nà ìrìnbá ìjọlórí àwọn ìyá ìjọlóṣe ìjọlóṣe ìjọlóṣe ìjọlóṣe ìjọlóṣe ìyàmó ìlú ti yága lọ́nà obìnrin márùn dábòta ọmá wọ́gẹ́ gbúyẹ̀ ẹ́ àti òun ìlú ẹwẹ́ gbọ́mọ́ yẹ ẹja abúlé náà lọ́wọ́ ayá kó

Allah tabaraka wa ta'ala ni ibili ba ka imi yuja mu roju da bale la'anallahu àmọ́ ọjọ́ kidoji un àmọ́ ọjọ́ kidoji ibili ibuke akun na itatin alale ye ọjọ́ la ataqidanna min ibadika nasiba ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتقن آذان الأمعاء الأنعام فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعدهم ويمنيهم ويمنيهم وما يعدهم وما يعدهم

ọ̀chúchú ìṣe ẹni dúkìá kò méjì kí kú máa yaka bàdó ẹ̀kọ́ lá ìbílẹ̀ àhọ́jọ́ ọkọ̀ yìí ẹni ilẹ̀ kàdé lẹ́ta nípa wọ̀lẹ́ òmẹ́nìyẹ́nàhù náà ń wọ́n al'amaniyu naamudu tuma yi hɛdɔ mako yange ja alijana ke mamu da tukɔla alijana ni mako yange juku mamu da nɔkɔ ke mamu da tini kuma sɔba tɔkɔ ta kuma nɛni ɛn kuma dɔ a kini hi e o la ni yana hun tibili ka yɛlɛ inu ŋa meju wudu tamɛ lɔɔla kuma mu da fo kuma ya seju wuhu kuma mu da kuma ya ŋe jɛun tebitele wọ́n dà ní jùkú máa tọ̀kọ̀tẹ́ takú máa dẹ̀wọ̀n lẹ́nu obìnrin ni wọ́n àmúrán náà na ń wọ́n dọ̀dà ń má tílà fọ́lẹ́yù bẹ́ ti kún náà àádánà kú máa dùnkọ títí àmẹ́wọ̀n rẹ̀ bá torú yòókèrú títí àmẹ́wọ̀n rẹ̀ ọgọ́ kàánù tó na Arab ba òyìnkọ́ ẹ̀dù tètè ẹ̀mọ́ rẹ̀ ṣiṣẹ́ bọ́ ìṣe máa ṣe ìgbélẹ̀ ẹ̀là dúkùmá mú òyìnkọ́ ọdún tètè ò bá ẹ̀ lélẹ̀ tó dì nẹ́kì ẹ̀bọ̀ máa nẹ̀yìn ẹ̀bọ̀ máa máa dẹ́ lélẹ̀ tánà òun ẹ̀gbà dúkùmá pa ìnọ́lá amúnẹ̀kùmá yẹ lélẹ̀ tọ́wọ́ yé wà mí ẹ̀hùn kà ṣáṣe ìdàbẹ́ngà bá lẹ́ṣàkàlẹ̀kú bá mádàdùn lòmúnẹ̀ kuma na bidu replace ro o ma igbele o ma la o ma adu si solo yi wala wala amran fala yubattikuna adana al an'am o ka bile kuma yu ko nga mu di mai ba to yi ngini abajo yi amune cha yu ko la ba ne le oroku bai ni oje ka bai ihemu ma oje ka lechi ibogo ibogo amaje. yi fala yubattikuna adana al an'am igidi za me ne wa ma yụkwela ni amụna ọlaka ma ekwelekwa amụmụnugolokologede amaje ma ọchịda keleke amọte gịnị ma ma gbapata amakete amaje ma ọyẹ keleke abóògùjò kìdánùkú ikete amaje ẹmọgẹ́nẹ̀kẹ́ lòtí ọ̀ gbókàkà ṣòro ká ma ọjẹ́lẹ́ ọgwụgwụ ịmadị gbamaka ikeje adị agaliga amíhí gbogbo òpó amakùnmàtẹ́ oríọ́lá máa mọ́lẹ̀ ẹni tó mọ́kẹ̀ yá nọ ya ọ́yàlẹ́ nílèkú ewó gẹ̀rẹ́ rùkọ̀lù gùn yìí ewó ilé dàmdàmdàmdàm mẹ́ta ongene a gene eme ole ko pa ba je taba ko la gene e kaka bo la mi mi la me la ku abi kili mo be du na koda me o du ne ne uta koda e geye un ta ma wa de la ta lo ko ka jo gele no uta o ji nya ma ta ne ma ma o ta nya ma o ma o nya ma

ohun ma dùn máa bẹ̀kẹ́ òwúyó òun mẹ́hùn ya ọmọ ẹ̀dùgbàkọlọ yẹ ya ẹni yí ẹlẹ́mùgùn ọmọ ẹ̀dùgbàkọlọ ẹnìkẹgùn àmà àmà dàdá alẹ́ ìtùpẹ́ àmọ̀tọ̀ òṣèlú ya wẹ̀tsọ́mọgbà máa di ẹni máa ẹ̀hẹ́n ẹgbẹ̀tí ní kàwà ìjì lágbà gíní àtàrà ẹlù kúta wà tó ṣe tọ́ yá ṣàlù gẹ́lẹ̀gẹ́ gbogbo wà rí takùnmà gbọ́gà kí ní ukú parí ẹ̀lá àdàbà tó dábà lẹ́lẹ́ wẹ́dú kẹ́yà tẹ̀tọ́ gbogbo kàkàrẹ́ kẹ́yà nọ́yà ẹ̀ẹ̀dẹ̀ ìlú kòrò gbẹ́kù ẹ̀wà torí ìjọwọ́dọ̀ kòrò ajínú

òjìkálẹ̀ máa ní ipa ẹlẹ́ẹ̀múfẹ́ àìkọ́lẹ̀ ipa ẹlẹ́ẹ̀múfẹ́ ìbúkà máa ní ipa ẹ̀kọ́lẹ̀ ẹ̀fẹ́ àmìádàtì múlẹ̀ òbílẹ̀ ìtàkùnmà wọ́n tí ni wọ́n dàbí wọ́n rọ̀ àkíní ìnáàkùnmà wọ́n tí lè ìnáàkùnmà àdọ́hà lè képa káfẹ́ ìnáàkùnmà tí lè képa ọmọ afẹ́ máa ní ìwẹ́ abútabútì wẹ́ ọkọ̀ yẹ́ wẹ́kẹ́ ọ̀yẹ̀ká ẹ kuma títí la kuma lé àti ipa ẹ̀kọ́ ẹ̀rẹ̀ tó dálẹ̀ ẹ̀rọ lẹ́ ẹ̀tújútí hmm, ẹ̀tújútí tó dálẹ̀ ní wọ́n ṣíṣọ́ la ẹ̀kọ́ àwọn ṣíṣe òbúkọ ẹ̀yìn adó abáyọ̀ yìí kuma bá kífẹ́ yọ olúgbà mẹ́wọ́ rẹ ọlọ́jọ́jọ́jì kuma àgbà gbọ́ ìjẹ̀ka kuma ṣe ìgbélé àánú wọn yani wala amura nahu ko nga ngo do da ga belege wala yughayyiruna khalqallah kuma mi arida dumu so na yojo ama arida mu so na yojo le da ubuko mami panko taki mudoga ma enki abdullah bin abbas kale yani ipa ngore ibili o nga do da nga mo ne kamana ke amemi pẹlẹ kó taki ekukọ kitugbẹgi atsọ lẹ kẹlẹ olùkùn ní ìwọn zọpa mi ìwọn awùi àwọn awùké taki ma do siku tó ẹbúkà ẹni abdullahi bin masud rọjàlá ọtàlá ní òye òun pa alhassan albasari báyìí ní ẹ̀hún ọmọ bí fàún ma ń e e, yá Ine na-ekwu ma anya afa ma ị na ị na-egide echi na kuma afa nwa ma tụrụ kuma mma ee amama gbaka dị ile ma ma ladu ma ne na ku ko yoma ma ni ni gire chi na ya olo ku de to dal ka du de ma ta du ita yi ini no gele ku ma fa ine gide mo ku ma ma gini ine gide chi ni ka bo wu ya cha ngola ma ine ku ma wa ku ma gini gide chi na ya lu ji ma fa sami na ojú yòyò gẹ́dẹ́lẹ́ máa ma na máa náà fà ìbílẹ̀ yóò máa rọ̀dà náà mọ̀lẹ̀kà máa fi nálẹ̀ ṣùdálà níbi sọ́lọ́lọ́wọ́ àlehòsọ́lọ́mà yìí ni ojú ẹ̀ha e ma nà ẹnẹ̀kì ákínà ẹnẹ̀kì eneke òun mejú kúnyàlá múnẹ̀ múmá ala mejú tó tó àkíchukùnyàwó yóò máa tó ọgbẹ́ tí òun mejú tó hàn múnẹ̀ àbẹ̀kọ́ bó yí máa wà àbẹ̀ká agba máa wà nínú àmì fúlàní òun yu wà onye ngwusa naghị nwude ma aka ma aka mụma ụma ha ụma ene ka fi na ala anibie na ọjọọ na ọma kuma weke chọ mụ kụbịa kedole ya kuma anya afọ e, na ama ọjọọ doji ihe kido a egide ya ama ọjọọ amma annabi sallallahu alaihi wasallam yanihi al-islam ya jugu ma kawai yana dina ba ba ba kan ya en we du kita ba ma wata ba oyo ma ami ya fa fa ma fa egbe la abiriju da me na ba ka oyo o mele o ma ma ha o yo do do to do me ata nkwụ ihe ma na birikita ma ya ahụ anyị amanwụja agwọnụ soke chọma gụ mere oche gị hụ weme ụka gị ka ọlịlịlịlị bukecha ka ndị akpa akwute na-enwe ini ma kpọọ bụ ma ha yi alụ iyi ịnagide oduniya emi na ka ya otete kwuo iyi wee yugbo kaba akwụkwọ ụka ekpichi maka deti na ekedola edo ma ma ọmọba ma gị na ka ha ma ya chi na ịma nwee lele ọ ga-abụ iyi ma chafa

ẹ̀yí cameroon àbájọ ẹkẹ̀ ọgbọ́n mọ́ ẹ̀ṣe òkètèlẹ̀ ẹ̀ṣe ẹ̀yọ mali àbẹ̀kí ní senegal àbẹ̀kí liberia àbẹ̀kí ghana ó lè dàti edugbo àádì tọ́lá mali àbẹ̀bọ̀ àwọn dẹ́wẹ́lẹ́ tọ́lá mali ẹ̀rùn kìdú tí a máa dọ́ chad manyi uh, niger abeleba ena aluma gbogbo ti sudan lo ena lama ba ojibe ma sojibo fulani nga ma se ama ene dudu fiti ma ama so wele wele wele nga ma se yi ene ki kwo gbele ke ene ki kwo benin republic li abele chad amada bena aki igbogbo yayi abe kuma kwo Nigeri yi ama adabe na aka mi fulani oja ni

ọdọ̀ ojú ó yẹ kó máa fi nàwọn máa ń tíjú lọ́kíṣọ́ tọ̀tọ̀lọ̀ lábẹ́nà àti yìí bọ̀ tíjú lọ́kíṣọ́ lámù gbogbo kìlè kó ń fáwọn ẹ̀kọ́ máa ṣàlùkè ti pọ̀ lámà bẹ̀kẹ́ gbàtìlù lélu ṣẹ́kẹ̀ ẹ̀hún yanyé yú kéjú ń kíyà àbẹ̀ àkúgbòkò mú pé kéjú lẹ́jù ìjàkùmá yanyé gáyú ìmáṣẹ́ lẹ́gẹ̀ níbà pátínì kẹta bá òkèdò ìkọrù ti yọ ọmọ náà oyokɔ akakó yokɔ alo ɖe lɛ abakó yokɔ ɛlubɛlu ɖe abakó yokɔ wulu bayi ni edzo le yi le mama ti le ma do ikɔ do tɔnu kɛtɔnɔ ki dalu kɔ yɔ tɔ na ŋu kɔ ya de na ebili ya do ŋɛmu da aya kanga mɛ kabi aya go yoko gba yeyu anabi sallallahu ni amɔ yɔ dudu bebe la ki jama ọjọ́ àmà náà ma alimutafallijat ma yà bó kùmà ayé yí ma gbà torí kùmà ní bìbì ọjọ́ àmà náà ma ma dé ní kùmà ní òkú títì fami yẹ fami yìí dúdú gbogbo àwọn ẹjì nílẹ̀ máa yà ń ahéré ń ahéré ẹ̀ka ni wọn ṣe ń fòwe lẹ́mú bìyọ àtàkẹ́ ẹ̀ ò ni wọn. kí nàfà

to dede lẹta kọ yagini ẹnya mọ ẹnyin ẹgwa ale bi ẹni ọdún anama òkò ẹdun tí a ŋọla abẹ kọkọ tatu máa da yaŋọla yà máa ti kọt máa kpe data ŋọla máa ẹjọ data ŋọla máa ẹjọ ẹjọ ẹjọ data ŋọla ẹyẹ dàrí dàrí àwọn ìtọ̀nà ọjọ́rọ̀ mọ ẹgba ọ yẹlẹ inú inú òyìnbó kàkà mọ nà adùn ọlọmọ máa ọ̀nà àlìjẹna ẹwọn lẹ wújú ọ̀nà àlìjẹna lẹ ọ̀nà àlìjẹna kọ ẹ kẹ́ni kí ẹ̀dọ̀ jẹ́ kẹ́ ọkọ̀ mẹ́ta ọ̀nẹ́ náà ń dúkìí máa yẹ àdọ́mọ àlìjẹna ni. ó lẹ̀ ọ̀ wúṣẹ́ kàdọ́ ilé tí ó yóò ju amálẹ̀ ìmọ̀ olùwúyó olùpalùmù tíyàn ó dàbí wọ́n mú nìdún lákàdó ìmọ̀ wúyó àkàdọ́gànlẹ̀ ilé ọwọ́ gidẹ́ àdéjú wúyó wúyó wúyó wúyó ọ̀gọ̀ mẹ́ta ọ̀nà ẹ̀mí wẹ́lẹ̀gàmùdọ̀wà lè jẹ́ náà ẹ̀má ìlú jẹ́ pápọ̀ ọ̀nà ẹ̀gẹ̀jú ọjọ́ ọ̀nà àbúrẹ̀ nínú ọ̀rọ̀

unale nga le daba ta muda ka lu egota ni bi mem daba le ma ama daba lo le bi ni law dakhaltumuha me ma jibinu kuma mem daba unale ba ma kharajtu minha ila yawm al-qiyamah ta ko do na ki ma ba ma ba won daba de una te bi gbele o ma na be ma ti e unale me ma de ki wujo gbele daba on inna ma ta'at bil ma'ruf e ba ma modo me le du me ta me ta bo pamọ́dà yà dúró yóò dúró mẹ́lẹ̀ bọ́nù tòdálẹ̀ ọ̀nà àkàkù máa ṣàrídà òṣọ́nà ọjọ́ lè rẹ̀ ọ̀nà òmúnẹ̀kù máa wọ́n ṣàrídà òṣọ́nà ọjọ́ lè ṣìkàkí ni ẹ̀hùn tó kọjọ́ máa dú ẹkítìkì wọn lẹ̀ maya fix àyíká artificial bẹ́ẹ̀bọ̀ yà nínẹ jálí àbámàmúdáyà àbúkùlẹ̀ máa kọ́lá máa ló máa fix àyíká ìyá ẹ̀ka bí ìjọ gọjùgọjùgọjùgọ ìjà yín láti ṣèjì ìdábẹ́ náà kọ́mọ́ àwọn tó bóbulà ní abúkẹ̀lẹ̀ ẹ̀bọ̀ àwọn tuntun maya fix àyíká àyíká jọ gbọ́ọ̀lọ́gbọ́ọ̀lọ́gbọ́ọ̀lọ́gbọ́ọ̀lọ́ eight six ma fix ní ìyànà mẹ́rin kò máa dún mọ́kùnmá náà dún kéwù ìyànà agbègbè ní ìwẹ̀ yìí kò máa dún kúrò bíwẹ̀ àdọ́wọ̀ ká jọ àyọ gbáàgbáàgbá òwe lé ní ẹ̀hùn tó kìí jẹ́ ní ìwà múdábàlẹ̀ sí àyíká kì wá lẹ́kọ́ tọ́mọ ọjọ́ ka ọjọ́ méjì ọjọ́ mẹ́ta bá àbẹni ni ẹ̀ nìyí yàyà nà ráì kì wá lẹ́yà ọjọ́ mọ́ ráì dùn ọ̀rá yìí lẹ́gìnà yìí bá ẹ̀hùn tó kìí jẹ́ lè họ́ ná kẹ̀múdù mi tó james nàbẹ̀nà adọ́ ní ọ̀rá yìí nẹ́mẹ̀ ọmọdọ́ àti james anibisala asalama ọyọ ojúmọ tó yàrá yìí láwọn àyíndá lọ́wọ́ ní wọ́n yá ìyá àti tíṣà ní wọ́n fi ìjọ pẹ̀lúpẹ̀lú yálà ní abẹ́lẹ̀ àkẹ́lẹ́ ikú ṣí òun náà wọ́n ẹ̀wọ̀n múnẹ̀ kà múnẹ̀ má ṣáà nẹ́nukùn bá wọ́n fíìsì ìlòjí ìlòjí ẹ̀má nílòjí ẹ̀dòwútọ́ ní ẹ̀rẹ̀ attachment tọ́nù torí àbíwá àwọn àkíní attachment

yeladu du nga kini ewu kuma du ma yengola ene gboji siti ma du e ma yola yi ojo o siti un ewu mai e ma kula bobo to balu wo ya ko siti ni we ma du ma ma du ma yi kuma ma ka ta simeti wigi kuma du doji da na ko ju che pam o ju che ti pemi ama o ji u che ti enwe mụ na edu atachi mayoji ụlọ owu kumakụ mayoji enwe mụ na edu atachi mayoji edomo ihe kumadoka atachi yi enwe mụ na edu atachi mayoji edomo ukpo kuma ji ji ji ji ji ji ji ji mayoji takuma awaru usu hunna ka asili wetil bukuti enejo aki ya ajuju ji kí ọlọ́ọ̀dá chekpo gbakada ati awa abeda gini egwu egwu ebeji ọgbaka awa ụjawa gagagagagagaga ụkwụle ka bụbụla a e e ji monye madụ aka achịchụmaja ma adụ ebe a ìdí ka na níbi ma ìsọ́lámà tó ji ojú mú iru jírú na kálùkàlá ìdẹ́ máa ṣàrídà da na ọjọ́ ilé ojú ẹkọjọ́ kó ma jẹ́ àkẹ́ ẹbá máa jọ máa kó múnẹ̀ máa yóò èékẹ́ kele abakini bebene ju dire ma mo fix bebene ju ma fix ma yo tak ma ne do eh bebene ju fix ma yo kene du ki je bi bele ba attach ne o jide ibili o ngado da ngamo ne kaba ki arida to na ojo the world of all yegi bi na tule ba ku jaka kene ko jo so na o ki shirudu ki ko gro la ti mu de ba edu to na ojo rida ko dale da ọjọ́ na-eche eche dúdú tákẹ̀ pé bí ẹ tákẹ̀ ó ya ẹ̀múdà ya ẹ̀yìn ni abájọ ẹ̀múdà ìfipá ní kàwọ́tọ̀ bóbùlá ti ṣe ya ti ti hẹ̀nẹ̀ tabalẹ̀ ẹ̀rẹ̀ jẹ́ ọ̀sọ̀lọ̀sọ̀lọ̀ ẹ̀mẹ́nẹ̀gẹ̀ àti ọ̀gákọ̀gá di ha yìí ẹ̀rẹ̀ múdé ewu gbáà má alùkẹrẹ ẹni láti ogẹ́lẹ̀gẹ̀rẹ̀ máa dé yálà lè ohun agbódábẹ̀ ní àti ìjẹ́ ilé àmúnẹ̀ ìyá àtàmúnẹ̀ ẹ̀hẹ́nẹ̀ ọlẹ́ni ẹlẹ́ṣàkàdá kúrábá ibi àkẹ́ẹ̀dábẹ̀ àkọ́lá náà àrídọ́dọ́ takún gbùrùgbù máa ṣàmẹ́ àbúkù máa àrídọ́dọ́ máa ti yálà lè ebùsọ̀nà ọjọ́ rídà dẹ̀ ìbílẹ̀ òun àdọ́dà náà múnẹ̀ kàmẹ́ àmùsọ̀nà ọjọ́ rídà pẹ̀lẹ́ yóò ومن يتخذ الشيطان وليا وكمي بليه شار نجوه من دون الله لبوجي أوجو الله دبا فقد خسر أو بشي خسرانا مبينا وهو يجدي يعده إبليه با يعوى منوكو يعشى الكل باما يعدهم يعشى الكل باما ويمنيهم يعدو كي ينو يوهو هما keju na ohuwo chọgọ ọla keju na ka pozishan adụ nwanyị egbadu kere dukpo dago jabi ihe ni enwego enweghachi ngame enwego enweghachi ngame ee ọlame agwụnegile ewu ebe dị na-echekwa betabala egabi m tinye akwa akwụli ji maka m akwụchi n'ebiri ji maka chi obi ji ma ahụ na-eyi sọrị wee sọrị ụmụdị sọrị gịrị ọmọdé ede keche ya gbata ụmụ keche ka ihe akpa agwa ụmụ mekịkọlụ nwere dị n'ọba megbara ya ema echi ilẹ̀ tún kéjú ló yóò gbogbo rẹ̀ ebile yàádù kéjú ló hùwà abánilẹ́ múmẹ́ yàádù kéjú ló hùwà abánilẹ́ yàádù múmẹ́ taka bí gidẹ máa ní ma ngàmẹ́ abótùmù ẹni gidẹ yẹ ní o ngàmẹ́ abótùmù ọgbọ́dúgbò ti hàn ẹni ẹni tí ọlá ọyà tí nìkí ma yìí ìní fídíò ìní fídíò pásítọ̀ ọkà amẹ́kùnmẹ́ dí fọ́ọ̀rù ìrìṣàdù ojú whatsapp ẹnẹ́kì ẹnẹ́kì ẹnẹ́dókì ló lẹ́yìn ni yàá lé fídíò ẹ̀ pásítọ̀ ká pásítọ̀ ilé kàìsí ya pásítọ̀ ya nàìjíríà dìrẹ́ ìdájí ṣọ́ọ̀ṣì amúnẹ̀kì tọ́gbà ọ̀tẹ́ ìṣàmúnẹ̀ kékeré nípa amúnẹ̀kì tọ́gbà ọ̀tẹ́ ìṣàmúnẹ̀ kékeré náà omi dága ti wá àzìbú ní àmà bàbá yìí àmẹ́kẹ́ méjú mẹ́bì àmẹ́kẹ́ shine your eyes àmẹ́kẹ́ wake up olùn àmẹ́jà lẹ́yìn àmà bàbá ó yà nẹ̀mà àmà tí nẹ̀mà mọ́ yà nẹ̀mà ìgbà gbórùn àmà pàtí nítorí àwáyọ̀ amẹ́fẹ́lú tó jáde east ó jáde ìgbọ̀ ó jáde àmẹ́jọ́ ó jáde àmẹ́ ṣekiri gbogbo gbogbo àmájọ́ yìí a máa bàbá jẹ́ akí mọ̀sálásí àmá kí jùlọ àwọn bàbá ká mẹ́kẹ́ jẹ́ akí mọ̀sálásí jáde máa iná líláyọ̀ iná ìlẹ́gbẹ̀rẹ̀ lókẹ́ kùmàdọ́ àti ní instigation ní rẹ̀ ẹ̀ẹ́dàmú nẹ̀rọ̀ kwánà kúmanyá àjàkàyà kúmanyá àjùjà amẹ́kẹ́lú tó jáde north uja na makiti inu boduka na taka video ka akide idomo ide ma ah, asa timi ke junan uma ne abajo ma bi book ma tinu ma transfer ngala ma kuma ko amekelo tinot inu ina inu boduka re jani to ka ma taka da na ma ncho ti ka me ke kisosi ola ka de ye ali ko na kechi kama ki ama ma ncho ti na ne jo kisosi ma ngo woni na na ti masala ti li umuni daga daga blackmail amabapa abuluma din abapa tebitele amuneki ola amuneki to bawo te daga rumaimi take do maja edo maja edo maja ajo edo maja i ameje do taka dangama kama kicho chunya na kijin amu abe mamda jar taka dangama kwa ameje ke masalachi ameke wake up ebe onye na-adaka amakaraba gịnị ameke echi ga-abịa nye abakwa ameji abịachi nye abakwa ga ame ihe abakwa ihe agwụghị ọhịa egwu eji menechitere gị jabe 2019 ka awa eneduka egwu ju mene ka eji abakwa chọọchị nwunu naga akwara gị n'elu obodo abụ chọọchị ma jekwu ọla 2015 gelewodo amekume gbiri dosi yabe akuma tole pakuchaka live yabe yabe yabe kuma chifu jane o o jane east mayo jane south mama ki yabe made botene kichama kwani kikola ngozi yoke chama kwanya kola bani enwe dola yabe ola nini abekizo benele botabik deba amaka live e church jale madago maka live ohun máa a ẹgbàlẹ́ máa ẹ̀lẹ́kẹ̀ ẹ máa ní ní voters card ní a lẹ́wọ́ ṣọ́ọ̀ṣì àmáyẹ̀wẹ̀ dábà ṣọ́ọ̀ṣì wẹ́ à ní voters card ẹnẹ̀kọ̀ ẹ́ àbòtù wọ́n ẹ̀dẹ́ ṣọ́ọ̀ṣì mọ́lẹ́ máa kàáyé ejú pé yíyá lè máa dẹun náà máa kàáyé pọ̀tàpàpà ní kíkà tọ́lábálẹ́lẹ́ òjàkùnmá kúbà dín islam yìí ọjọ́ islam jà yìí yíkìdẹ́ àti ìgbèrèrè mẹ́gbẹ̀rún kì hápùn náà pa ọjọ́ mẹ́lẹ̀ kìlẹ̀ gúrú yìí ẹnkì hápùn kò nà yákì kùránì gújó na kìí pásọ̀ báyìí ni èyàn mi kùránì kó gújó àni wọ́n nà mọ́ làkì facebook kì kàgúnyí kùránì kì ẹ̀kùnrin adọ́jọ́ kàgbójú àkàdẹ̀ nínú mẹ́rin ọ̀làkìkàlẹ́lẹ̀ òun ni a ṣe ti ní abájẹ́ kì á bá ma bàpá náà kì á bí islam náà kì a ṣàkúnyà àdínà bàpá tagẹ́lẹ̀lẹ́ wọ́n yá máa kúrò ní pé ń kókú yóò yá náà pa òjé má má ẹnẹ̀gìdẹ́ ẹ̀yọ̀ enegide ya ekwuran guzu enegide ya kwụ ji abadi ntula mejukwa eju ababakpa m daji ji abụ n'eji ọgbanwe ma ji agbara ha ewude anpa ụja emegide ịba nya ọkọrọ ya nga alụti ha ji ngatị bụ ka mee ahụ ji gbado anyị ngatị na-edu nga mee akịnị adị na edu unu na-ejekpele unu ejekpa chọọchị unu ahụ nwa takuma akɔna ni takuma ma jɛ olu ti hajj lɛ ni ma da ale ni mali ti ma ka mamu da bi awo to ma ka da taki ka aba o to da gini gini ci taki ka yi bi kyɔn ne di simuna bi goja ne gɛrɛ ma kpɔ bi wa kudu gbe ye o jamu ye kura ni mɛta ọlágbèdújẹ́lé i bọ́ yìí ọlágbèdújẹ́lé mà bọ́ yìí àmá alhamdulillah máa dùn pa òkun torí kí wọ́n mú dìwáàzì mún ìkàlọ́ yóò yẹ èyò tọ́nà rẹ̀ kí àwọn mú náà bókù máa yóò gbáwọn yéké gbàdúwá kí mú mú ìkà kí náà ejukwu egwu adini gide ma tinu ma adini gide ikpa ma yi bọla yabi mana ku yaba dini ma yi bọla ọla ika mu nekọlọ mana ku yaba dini ihaji nya mana ku yaba dini ọ na-adu mana ku yaba dini ile amma wọn dọ aláwọ tọbara kawọ tààlá ni ṣe ń kàmẹ́ àpapà kùmẹ̀ yẹ yeni dagba tso nu ogbe mu me je kure ko dagun adini me do ko me shadini me de gba me shadini me do ojima me me do shadini o dugu me le me do shadini ba allah yeni taka ti di limeji ma ma ti ba o nu ogbe me gre ba ojo adi nasara me ya to bana ba mo de no do ma mda kwali ni a ojo ko la onye ti ko le ko la mu yo ti ko ndu wa يئدهم إبلي يعد شالكول فامونه ويمنيهم يعد أجوه تامونه دو يعد شالكول فأجوه تامونه دو وما يئدهم الشيطان إلا غرورا الكول دوك إبلي أتفامونه با الكول يوليمي ومياشي أولئك هنا أبوك أكاكده با مأواهم جهنم آدابي توما تيهنا جهنم adabituma ṣeuna jahannama oníbùkà náà làákò wà hùn ìbílẹ̀ àkọlà ó alìkìádà alìkórí bámu nì kí a jẹ́ ọmọ ayá ti bìlẹ̀ ṣì ní alìkìádà alìkórí bámu nì kí a jẹ́ àbúkẹ́lá ayá mọ́rún lóbulẹ̀ alìkìádà alìkórí bámu nì dalkórí kọ́ọ́zọ́ kàjí àyá jẹ́ àbúkẹ́lẹ̀ máa yá ńlá máa ṣùṣì dábù lóbulẹ̀ yà jẹ́ ọmọ akùnmá yá dùn kọ́ tẹ́tẹ́ ẹlá máa jẹ́ àṣọjẹ ká ojójójì ìrìkì bókẹ́lẹ̀ sígbẹ̀kẹ́ ajẹ́ ma kí ọ attachment yóò jí ma ma fi na wọ́n la yé ni ebili anya kanga mu ne kuma anya shabe nga bana gire dadi ya bodu kuma ce nga bana gire ne duki je ki ce nga bana yi ene le yuhuti to da ebili a rufa ma ma ce yi alkori ma ce alkori ogwo ulaika abule ma'wahum jahannam adabituma sheguna wala yajiduna anha mahito igba ko en ki ma je ma daba te una ja na ma en ki ya ya hu mata ne ki ya ja duma ma daba una le ni ba ma ba le ojo pa ne ojo ki ta gba de akuna awala mo ma una go me oluka ya mo ma je na ha والذين آمنوا وعملوا الصالحات هي الآية التالية إن شاء الله يجرون أبا جوي كان يقبعون يوم أقوان إمنا رفعتوا لك دمني Allah ọ̀fẹ́ kàgbọ́ aláàfíjẹ́ kí èkùsí wa gbó kàkà kì sẹ́gọ́ ọjọ́ kí mú wa gbó kàkà kì àtọ́pọ̀pọ̀ ọdọ́ aláàfíọ́ ládàá kan wa